إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانه محمد صلى الله عليه وسلم ان شاء الله اتما تسوى إذا بلغ لكم صحيح البخاري كتاب البيع باب الخروج في التجاره وقول الله تعالى فانتشروا في الارض وابتغوا من فضل الله الامام البخاري عليه رحمه الله ونشبت في شيء قالوا الجدي láti lọ ṣe kátàkárá bákanáà ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó sọ wípé fantashiru fil ardi wabtaghu min fadlillah ẹ̀fọ́nká sórí ilẹ̀ wabtaghu min fadlillah ẹ máa ta'ala so ilé yìí sọ fún wa pípé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn káṣe kátàkárà ni a máa ta àádẹ́mọ́ra torí wípé a ní ìdí ara wa èmi ní ìdí tó ń bẹ lọ́wọ́ rẹ bákan náà ìwọ náà lè ní ìdí tó ń bẹ ní ọwọ́ mi a ṣe pàtípààrọ̀ tó ń bẹ ní ọwọ́ ara wa eléyìí náà ni wọ́n ń pè ní àtijọ́ra so Islam ẹ̀sìn kátàkárà ẹ̀sìn tó ẹ̀ǹkọ́rẹ́jì ká máa pààrọ̀ nǹkan láàrin ara wa nítorí pé a ní ìdí tó ń bẹ ní ọwọ́ ara wa ṣùgbọ́n gbé òfin kalẹ̀ èyí tí a máa fi ń ṣe àtipárọ̀ èyí tá a fi ń ṣe kátàkárà tá a gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí ẹrú Allahu subhanahu wa ta'ala sọlọ́mọba subhanahu wa ta'ala ó ní fàyídà kúrìyà ti sọ̀rọ̀ tó bá di kí ẹ parí ìrun ní ọjọ́ ọjọ́mọ́ fantashiru fil ardi wabtahu min fadlillah ẹ̀fọ́nká sórí ilẹ̀ bákanáà ẹ máa wá nínú ọlọ́ọ̀lọ́run ọba subhanahu wa ta'ala sílé ní ẹ̀sìn wa tí ọlọ́run ọba subhanahu wa ta'ala fi hàn àbúwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam abára ẹni tó ní òun òṣìṣẹ́ kátàkárá òun kàn kiri òun fẹ́ wọ òun ó máa sin lọ́wọ́ ọba ní òun ò ní ṣe kátàkárà sọ́hánirú èèyàn bẹ́ẹ̀ kò rẹpìzẹ́ntì ẹ̀sìn ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó rán ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam níṣẹ́ ìtòsọ̀ ní pé kó dá ti mọ́ ọjọ́ ọjọ́mọ́ tó ń ṣe ọjọ́ pàtàkì nínú ìgbésí ayé àwọn mùsùlùmí ọlọ́wọ́ bá ní fa ìlà òríyá ti sọ́lá tó bá di pé ẹ parí ìrùn fàntẹ́ṣirò fil art ẹ̀fọn ká sórí ilẹ̀ wọ́tẹ́gù mi pọ́bìlá ẹwà nínú ọlọ́ọ̀lọ́mọba حدثنا محمد بن سلام قال أخبرنا مخلد بن يزيد قال أخبرنا ابن جريج قال أخبرني عطاء عن عبيد بن عمير أن أبا موسى الأشعري استأذن على عمر بن الخطاب رضي الله عنه الإمام البخاري عليه رحمة الله هو حديث أبو موسى الأشعري إفلا وأبا من وصايا نبوة محمد صلى الله عليه وسلم wọ́n ní Abu Musa al-Ash'ari ista'dhana ala Umar bin Khattab ó lọ ilé Umar ọmọ al-Khattab ọmọ al-Khattab ó lọ sí ọ̀dọ̀ rẹ̀ láti gba ìyọ̀ǹda so ah, ẹ̀kọ́ ẹ̀sìn òun ni tí Abu Musa aláṣàárì radiyallahu anhu tó fẹ́ múlò níbi hadithi tí a ń káyì ìsàdánà ala Umar bin Khattab ó gba ìyọ̀dá láti wọlé tọ Umar ọmọ al-Khattab falamiyuzanla wọn àyọ̀dá fún láti wọlé waka annahu kana mashghulan ó dá ẹgẹ́ bí ipé Umar ó bí sí radiyallahu anhu so ẹ̀kọ́ ẹ̀sìn wa òun náà ni pé ta bá wáyàn lọlé ààkàn kì ń já wọlé ẹni yẹn abáyọ̀ndà láti wọlé ọlọ́mọba subhanahu wa ta'ala in tí ó fi kọ́ wa ní ẹ̀kọ́ oníkéyà ayyalladhina amanu ọlọ́mọba ni mo pẹ̀ غير بيوتكم تمول تيوكي شلي حتى تستأنسوا وتسلموا على أهلها أشدي أن بايوندا بايوندا إذا سلام سلام تيوان بنولي ذلكم خير لكم لعلكم تذكرون إليه تي أولوريفوني هكذا لعلكم تذكرون nítorí kí ẹlẹ́bà gba ìrántí so a ń já wọlé onílé a máa ń báyọ̀ dání kódà tí mọ́ àwọn ọmọ tó ń gbọ́dọ̀ wa àwọn yàrá kan bẹ tó ṣe yí bóyá ta bá wà tí wọ́n bá wọ́ bẹ̀ ó kan báyọ̀ dání so eléyìí náà lára ẹ̀kọ́ tó ṣe wípé ọlọ́mọba subhanahu wa ta'ala tó fi kọ́ wa ni ni àwọn ọmọ kéékèèké náà ti bàlágà bákan náà àwọn ẹrú wa tí wọ́n bá wọlé ìyẹn nígbà tí wọ́n ń ẹrú so ọlọ́mọba subhanahu wa ta'ala ní kan gba ìyọ̀ǹda so à ń jáwọlé onílé à ń jáwọ yàrá oníyàrá a máa gbá ìyọ̀ǹda ní táa béèrè pé lẹ́yìn bàtà bá sálámà àá béèrè pé ṣé kí n wọlé tán bá sọ pé ká wọlé àá wọlé àwọn àdẹ̀ ní ká mọ́ wọlé àáṣíké ni a padà ẹ̀kọ́ ẹ̀tì ni èyí ò ní sọ wípé a ò ẹ̀mbàrázi bẹ́ẹ̀ ni yóò dúnyàn ṣùgbọ́n ẹ̀kọ́ tí ọlọ́mọba subhanahu wa ta'ala fi tí ò bá tẹ́yẹ kankan tẹ́ẹ̀rẹ́yẹ kankan bẹ́ẹ̀ padà tẹ́kùlú ẹ má ṣe kí ni ẹ má wọ̀bẹ̀ àtàáyù dánálákó tí wọ́n èèyàn dá fún yí wà ń kí lálákó mọ́ jìrò wọ́n bá ní ẹ padà parí jìrò ẹ padà ó máa ń dúnyàn kíyàn wá yàn lọ ilé kíyàn wá débẹ̀ kẹ sálámà wọ́n wá ní ẹ padà òbí dìnnà ní tó máa dúnyàn ní pàtàkì jùlọ ní àsìkò táwa yìí ṣùgbọ́n ọlọ́mọba subhanahu wa ta'ala ni wa idha qila lakum irji'u farji'u wọ́n bá ní ẹ padà àwọn bízí farji'u ẹ padà ẹmú mara wọ alkalaku eléyìí ni tó fi fọ ìmọ́ wallahu bima ta'maluna alim ọlọ́mọba subhanahu wa ta'ala òun ló nímọ̀ nípa gbogbo èyí tí ẹ̀ṣì ọlọ́mọba nímọ̀ nípa gbogbo ìtẹ́ǹṣe pátápátá so eléyìí ẹ̀kọ́ ńlá ni fún wa tó ṣe pé tá a bá rẹni tó sọ fún wa ń gbà tá a bá wà lọlé láì ṣe páwà àti ẹtìjọ ní àdéhùn pé kó wá àbí awáyàn lọlé kò ń ṣe kóhun ló fún wa ní àpọ́ìntmẹ́ǹtì pé ká wá akànjẹ́ kí ń yà so nígbà tí a wá débẹ̀ asálámù wọn wá ní ah, bóyá ọ̀gá bízì alájí bízì alájá bízì kí n wá ní adúrú mi ẹ kí n wá alájí wálé àbí kí n wá alájá wálé àbí kí n wọ́gá wálé àbí kí n wá ọ̀rẹ́ mi wálé kó wá lóun bízì á nǹkan àbùkù relé bẹ́ẹ̀ ni ó lè jẹ́ nǹkan àbùkù béèyàn ṣe máa rí yàn á feel bad ṣùgbọ́n ọlọ́wọ́ bá ní wọ́n àgbàlá kò eléyìí òun nìkan tí ó fi máa fún yín jùlọ òun ni nǹkan tó ṣe wípé yóò máa ṣó pé ọkàn yín ọkàn tó ṣe wípé ó mọ́ni ọkàn tó mọ́ni so ẹni tí yóò bínú sínú situation bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe wípé ẹ̀yin àti ẹ̀ ti jọ ní appointment ṣùgbọ́n kò ṣe pé ní appointment òun ló ẹ̀yin lẹ́kan o pé kí n yà san wá ló bízí ó pọ́sílù kó bízí tòótọ́ ẹlòmíì yóò máa pèèyàn lápèjúwe tẹ́ẹ̀ bá wá gbé kọ́ọ̀lù ẹ̀ yóò sọ di bínú ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ní gbé kọlù ó mọ́ tí ẹni tí ó gbé kọlù rẹ̀ ó mọ́ tó náà ń ṣe ẹ̀ṣẹ̀ fẹ́ ká fún ní excuse ó lè dùn wá pé kò gbé kọlù mo ti pè lẹ́ẹ̀mẹ́rin mo ti pè lẹ́ẹ̀márùn kò gbé kọlù mi kí ni òjò gbé kọlù ẹ òun lè mọ tí òjò kó ń gbé kọlù ẹ ó lè jẹ́ pé kí ni ó ń ṣe nǹkan kan lọ́wọ́ ó lè má rí kọlù yẹn ó fún ní excuse ìyẹn ni ó máa fọkàn tiẹ̀ mọ́ jùlọ ni yóò jẹ́ nǹkan tí ó dá fún ẹ tó bá gbé mọ́ra ìtí máa dúnyàn ní ní tòótọ́ gé mò ń pé kò gbé kọlù ṣùgbọ́n lè jẹ́ kó níṣẹ́ ní rízì tí ó fi gbé kọlù mo wà lọlé wọ́n ló bízì ó lè jẹ́ pé ó níjẹ̀ ní rízì ó lè jẹ́ kó ní kankan tó ń ṣe ìwọ fẹ́ kí ó fi tó ń ṣe yẹn lẹ̀ kó wá báwọ̀ ohun mọ́rú situation tó wà so ló jẹ́ pé Islam ẹ̀sìn ẹ̀kọ́ ni ẹ̀sìn ẹ̀kọ́ ni

wọ àgbàdàkùn sọ́lọ́wọ́ bá ti mọ̀ pé nǹkan yìí ó dùn wá kán ní ká padà ṣùgbọ́n òun kọ́ ló ní kó wá ilé for instance ìwọ ló lọ fún rẹ so ìwọ ló lọ fún rẹ tán má ní ó padà ó máa dùn tó tọ́ ṣùgbọ́n farjuru padà ẹ ọlọ́wọ́ bá subhanahu

láti wọ ọ̀dọ̀ Umar ọmọ Al-Khattab ó báyọ̀nda láti wọ ọ̀dọ̀ Umar ọmọ Al-Khattab kí wá ní nǹkan tí ó ṣẹlẹ̀ sí òun náà ni wípé Umar radiyallahu anhu ó dàbí ẹni kó bízì fọ̀làmí ó dánlá wọ́n àyọ̀nda fún pé kó wọlé so tí a bá sálámà sálámà alaikum èyí ò túnmọ̀ sí pé kí èyàn wọlé so èyàn ó béèrè pé àtún ṣe kí n wọlé ṣe kí n wọlé so tọ́má ní kí ni otkul wọlé èyàn ó wọlé tọ́má béèrè pé man talówà ní ẹnu ọ̀nà man anta òjú sọ pé ana èmi so ẹ̀sìn ní kí ni kó dárúkọ ara rẹ̀ so eléyìí bẹ́ẹ̀ kọ́kànnà tún nìyẹn ẹlòmíì tó wá ní salamu alaikum kama ni wa alaikum salam wa rahmatullah kama ni man tani yóò ní ana èmi so tẹ́ni ẹbá ní àtání yóò ní àwọ́gbò olóòdó omi mọ̀ ní ìyìn ò kì í ṣe ètùtù ẹka ó yẹ ká dárúkọ wa ní ọ̀pọ̀lọpọ̀ wa láà ní fẹ́ ṣe àwọ̀ bẹ́ẹ̀ pé nǹkan tó wà embarrassing ní pé à ó máa yẹ̀ fún máa dárúkọ mi ṣùgbọ́n ẹ̀sìn ní má ṣe gbéraga èmi lágbájọ́ ọmọ lágbájá ní ìyẹn ká ti sọ fánàmì sọlá àtàràm tó ní àná ànábì ní ana. àná kí ni ìtumọ̀ àná àníta ló wà ní ibẹ̀ ó dárúkọ ẹni kò ń ṣe pé kò ní àná so ẹ̀sìn fẹ́ kí asálámà bákan náà ká tún báyọ̀ǹda àti wọlé tán báyọ̀ǹda fún wa pé ká wọlé à wọlé tán báyọ̀ ní kí ni èrìṣírò kò sáyé ààyè wọ́n bízì àríjírò ẹ padà wà kálàkù eléyìí ni nǹkan tí ó fọ ìmọ̀ ju kẹ́ padà yẹn ẹ wo pé nǹkan tó wà embarrassing ni so kí èèyàn padà tó nípa wà pé òjò ládéhùn pé kó wá lásìkò tó wáyìn so ló jẹ́ pé Islam ẹ̀sìn ẹ̀kọ́ púpọ̀ ni so àwọn nǹkan tó wáyé kí a mọ̀ ká mọ̀ nídìí ẹlòmíì ó ní kíní àti kọlu ẹ pẹ̀lú a normal call yóò máa lo whatsapp láti lè fi call òun orí nǹkan tó burú pẹ̀lú kó ń fi whatsapp call ẹni ṣé ẹni tí òun fi whatsapp call ṣóun ló ní kó fi whatsapp call. òun tó bá fi whatsapp call ẹ̀ òun jó dátà àti tiẹ̀ òun tún jó dátà àti tiẹ̀ náà ẹ̀rẹ́ lóbi kan yóò lóun fẹ́ béèrè question lọ́wọ́ yín ni láì ṣe pẹ́ni tẹ́ ẹjọ́ wọ́ra bọ́nà kankan yìí ló ń fẹ́ bèèrè question yóò wá sí whatsapp call ìyẹn náà kì í ṣe ẹ̀kọ́ bá ṣe ń wọlé sọ́dọ̀ èèyàn tó bá sí whatsapp call ẹni tí kò ń kọlù wọn àfa òun jó dátà ti tiẹ̀ torí pé tó ń bá gbé sáìdì ní ẹ́ǹdì ti tiẹ̀ ní dátà rẹ̀ ṣe kí ni ògbò tiẹ̀ náà ń bọ̀ nù ní kó yẹ ló fà á tí wọ́n fi ń lo whatsapp owó pé kí ni owó àṣìfà ẹ́ eh? so in tó yẹ kí wọ́n bí ẹ̀ òun transfer rẹ̀ sí ọ̀dọ̀

ó wà kípa ẹ́ndì tí ẹni wọ́n wò owó ẹ́ndì ẹni tó ń pè tó bá wọn kawà iná nǹkan bí ẹka máa take into consideration ṣùgbọ́n ní tẹ́ ẹ bá jọ wó ra dáadáa ó lè já àpá náà ó rẹ̀ lè jẹ́ ọ̀rẹ́ ó lè jọ mọ́ kéwú tẹ́ ẹ bá jọ wó ra ìyá máa lo irú nǹkan bẹ́ẹ̀ so fàyílákílá tí wọ́n bá sọ yí pé irjìrò farjìrò tó máa ní ẹ padà ẹ padà náà èyí níwò pé ah embarrassment ni eléyìí ló jẹ́ wàyíkílẹ̀ alákùnmìrìjúrò fàrìjúrò tán bá sọ fún yípe ẹ padà ẹ padà wà tààlákùn wàláhù bí máa tààmàlúna àríwá sígbà tí wọ́n sọ fún Abu Musa al-Ash'ari radiyallahu anhu tí wọ́n yọ̀ǹda fún láti wọlé ó sálámà ó gbáyọ̀ǹda àti wọlé ó mọ́rò dáhùn ipé kó wọlé wọn yọ̀ǹda fún ó ń dáhùn sálámà ṣùgbọ́n wọn yọ̀ǹda fún pé kí ó wọlé so kí wá ló ṣẹlẹ̀ faraja Abu Musa Abu Musa wá padà ẹ́ torí fún bàtán àti yọ̀ǹda àyọ̀ǹda fún yẹn ìtumọ̀ rẹ̀ ní pé kí ni ó padà gẹ́gẹ́ bí tí ọlọ́mọba subhanahu wa ta'ala ti ó sọ fàbára ra Umar Umaru parí nǹkan tó ń ṣe فقال لم أسمع صوت عبد الله بن قيس قني شبيب بو عبد الله بن قيس يا أبو موسى الأشعري إذن له أن يقول له كيلا قد رجع وني أوتي قدا إما تيو بوكي سوكوكو ولي فدعاه عمر وقي فقال أبو موسى الأشعري رضي الله عنه وأن كنا نؤمر بذلك pípadà tí mo padà yẹn ìtàn pàwà láti pé ká máa ṣe ni fàkọ́lá tààtí ní aláàdáàlìkà bí báyìí a ó ní òó mú ẹ̀rí wá fún mi lórí nǹkan tó claim yẹn o so torí pé eléyìí tí wọ́n rò sọ pé kó padà ṣùgbọ́n òun gbọ́ ọyé dàtí ìdípa pé ó ní kí òun padà gbà tí ò ti sọ pé wọlé ìtumọ̀ rẹ̀ ní pé kí ni padà so Umaru wá ní ìtò gbọ́yé yẹn yóò mú ẹ̀rí rẹ̀ wá fún torí ó ti kílẹ̀mù kí wọ́n ní kẹ́ padà ní fantalaka ila majlis ansar ìgbà tí Abu Musa al-Ash'ari tó gbọ́ ilé ìlẹ́nu Umar ó wò pé wò wàhálà ọ̀rọ̀ fún alilé ìbáyìí ó bá kọrí sí ọ̀dọ̀ àwọn kanú àwọn ansar ibi táwọn kanú àwọn ará Madina jókòó sí fata'alahum ó bèèrè lọ wọn pé báyìí báyìí báyìí ta ló gbọ́ pàtàkì sọ nǹkan báyìí báyìí ogun wọn bá wojú ara wọn pé àá ọ̀kọ́dún láyẹ̀ ṣàrùláka àlà àdá ilẹ̀ àfárùnà ẹni tó kéré jù láàrin wa gan yóò tẹ̀lé lọ́kọ́dọ̀ ọmọrù tí ó lọ sọ fún márù pé ànábì sọlọ́lọ́ àtàlá ó sọ eléyìí abu sa'id khudri òun náà ni abu

eléyìí eléyìí pamọ́ fún mi pípẹ́ ànábì sọ̀rọ̀ ẹ̀ umaru wa ni alhani asọ́fùbí aswak á ní tó ń ní gbàgbé àbí tí ó kọ́ ẹ̀rọ ojú bá mi òun náà ni ìmọ̀ lọ tajà ọjà táǹtà ní òní òjèké ìrántí eléyìí tí ní al-khuruj ila tijara that is al-khuruj ìlọ́ṣe kátàkárà lórí lè gbàgbé eléyìí ni ò jẹ́ kí n lè gbọ́ eléyìí torí wípé a rọmọrọ̀dì aláwọ̀ àìní gẹ́gẹ́ bí ta ti sọ fún arí tẹ́lẹ̀ gẹ́bó ṣe mẹ́rin Bukhari àtàwọn tíra hadithi ní àwọn ṣe kátàkàrà òun àti nébọ̀ rẹ̀ wọ́n jọ bá lọ lónìí ó lè má lọ lọ́la yóò lọ sí kátàkárà níjọ́ kejì níbọ̀ rẹ̀ máa lọ in tó bá gbọ́ yóò sọ fún ọmọ radiyallahu anhu tó bá ṣe pé níbọ̀ náà lọ sórú eléyìí nísìn rọmọrù gbọ́ nǹkan ẹlẹ́nu ànábì sallallahu alaihi wasallam ìpètè ẹ̀bá sálámà tán bá ti dá ilé ẹ̀ padà alkùránì wọ̀nyí kí ìlàlà fún rí ọ̀rọ̀ àfàrṣòrò tán wá ní ẹ̀padà ẹ̀padà ṣùgbọ́n eléyìí tí wọ́n kò wọ́n umaru ní kó padà kò kàn fún ní yọ̀dá àti wọlé ní sọ̀bù mùsùlá ṣáàrí ti gbọ́ yé pé kí kó padà ní ẹ bẹ́ẹ̀ lórí nǹkan tí ànábùwà muhammad sallallahu alaihi wasallam sọ umaru wá ní ọgbọ̀rọ̀ mú ẹ̀rí pánẹ́lì sọ wípé tíyàn bá sálámà tí wọ́n bá sọ pé kéèyàn wọlé kéèyàn padà Abu Sa'id Khudri radiyallahu anhu ló wá jẹ́rìí láti lè fi sọ̀pọ́ọ̀tì ọ̀rọ̀ Abu Musa al-Ash'ari radiyallahu anhuma so Umar òun náà juwọ́lẹ̀ ipé nǹkan yìí òun ò máa ń parẹ́ nìyẹn so àwọn ẹ̀kọ́ tó ń bẹ́ bí ilé lára ẹ̀ náà ni tí a ti sọ fúnra wa àmọ́ sálámà bákan náà máa ń béèrè pé kí ṣe ká wọlé tọ́bá yọ̀ǹda ìpíká wọlé àwọlé tó wọ́n ní ká padà á padà wọ́n dẹ̀ dákẹ́ tí a gbọ́ anything ní ká má já wọlé náà so kí a ṣiṣẹ́ bí ní ká ṣe sùúrù eléyìí ẹ̀kọ́ ẹ̀ eléyìí ẹ̀kọ́ ẹ̀ so kọ́lá tó bá ṣe rí pé awọra gan náà ká sì fi ẹ̀kọ́ bára wa lò so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá mi ẹlòmíà nítorí pé wọn àtọ̀rẹ́ òun ọ̀rẹ́ lè mọ́ sí ilé yóò já wọlé sọ́ṣọ́ ìtọ́ ó lè fi nǹkan kí nǹkan tí ọkàn èèyàn láti máa ṣeré nǹkan kí nǹkan tí ó bẹ́ sí mu nínú ilé rẹ̀ bẹ́ẹ̀ ni ṣọ̀ìtàn lè fi nǹkan kí nǹkan tí ọkàn ti ẹ̀ náà tó ṣe pé ìwọ ọ̀rẹ́ tó wọlé ó ṣeṣe kú ṣe pẹ̀lú àwọn ará rẹ̀ ṣùgbọ́n ṣọ̀ìtàn ó máa fi sínú ọkàn rẹ̀ pé bí àbí nǹkan kan ó ti lọ láàrin wọ àtàrà ilé o ìgbà tí òun ò ṣe kí ni tó sí ilé tí ẹ̀ wọlé so ló jẹ́ pé islam ẹ̀sìn ẹ̀kọ́ ni abubakar radiyallahu anhu ìjọ kan kò sí nílé so ìgbà tí ó dé orí páwọn kan náà tàbí ti wọlé so ó ṣe ní wọn nulé ó look somehow so nǹkan ẹ̀ máa rí kójú ẹ̀kọ́ ẹ lọ́wọ́ sanẹ́sọ̀lá àtàwọn wá sọ fún wọn wípé tí ò bá ti sí ọkùnrin lé ẹ̀mọ́ wọlé tọyàwó rẹ̀ ẹmọ wọlé tó àbítẹ́ bá tó bí mélòó kan tí ó rẹ̀ ṣe jẹ́ pé ààyè kẹfí wà mẹ́ torí pé iná ṣọ̀ìtán yajri min ibni adam majra ad-dam ṣọ̀ìtán náà mọ́ fló lára ọmọ ànẹ́bí adama bí ẹ̀jẹ̀ ṣe ń fló lára wa náà sọ́wọ́ eléyìí ní islam náà lẹ́ti máa rí àwọn ẹ̀kọ́ báyìí ẹni tí ó mọ̀ ń pẹ́ ẹ̀sì tó yàn lè mọ̀ rúlì nǹkan tí wọ́n tó mẹ̀tì jù lọ́wọ́ mọ̀ torí pé kí ni àwọ̀fọ́ kọkù lè rẹ̀mìn àlè gbogbo ẹni ta bá ló nímọ̀ ẹlòmíṣì nímọ̀ jù lọ ọlọ́wọ́n bá nímọ̀ ju gbogbo wa lọ so ẹni tó bá ní àfá ńlá ni ìyẹn ò túmọ̀ sí pé kò lè tí nǹkan tí ò nímọ̀ àwọn àfáà fi mọ́ sọ fún wa wípé alimta shay'an wa ghabat anka ashiya ó mọ̀ nǹkan àwọn nǹkan tó mọ̀ náà pọ̀ ó mọ̀ nǹkan àwọn nǹkan tó mọ̀ pọ̀ gbà mí àfáà yóò máa ṣàǹfààní mọ̀kan lọ́dọ̀ ọmọ rẹ̀ èyí ò túnmọ̀ sí ọmọ yẹn ti mọ̀ jùlọ tó ló jẹ́ pé ẹni tí ó bá fi lè kọ̀rẹ́ẹ̀tì lórí mọ́sálà tó wá ń rẹ̀ nílì pé òun ti mọ̀ ju àwọn tán jù ń lọ eléyìí àìmọ̀wá rẹ̀ níní àti àìṣékè ní àìfarabalẹ̀ ó lè mọ́ nǹkan ẹyọ kan tó ṣe pé ẹni tó ju ẹ lọ òun so Umar lẹ́yìn Abubakar radiyallahu anhu kò sẹ́ni tó tún nímọ̀ tó nú àwọn sàhábà radiyallahu alayhim kò sí ẹni tó tún nímọ̀ tó Umar lẹ́yìn Abubakar radiyallahu anhu tó mọ̀ jùlọ ṣùgbọ́n káwo Abu Sa'id Khudri radiyallahu anhu ó ṣe kí ni ó mọ nǹkan tí Umaru ma Abu Musa al-Ash'ari ó mọ nǹkan tí Umaru ma so èèyàn á rí pé ìgbà ní ẹni tẹ́ ẹ mọ̀ jù lọ ó lè mọ̀ nǹkan tẹ́ ẹ ọlọ́run ọba ju gbogbo wa lọ sọ́ra èèyàn ò ní ìgbéraga ẹ́ èyí rí ní ìgbéraga tó bá ti mọ̀ pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó lè járáǹkì rẹ ní anytime tó wá wù láti járáǹkì rẹ so kò sí nǹkan tó wá ṣe ju pé kó máa fi rẹ sí ipò fi rẹ sí ipò ẹni tí ó jẹ ẹrú ọlọ́mọba subhanahu wa ta'ala anabuwa muhammad

má lè ẹgbẹ́ ni pé wọ nìkan ni owó tó níyẹn àwọn tí ó ṣẹ tí wẹ́wẹ́ ń bẹ bákaná ipò tó wà ẹ àwọn tẹ́tù ju kò yẹ lọ ń bẹ ipò tó wà ẹ ọlọ́mọba subhanahu wa ta'ala lè gbé ẹ e kúrò ń bẹ ní anytime so o ní rí rẹ tán ìmọ̀ lóní ni àwọn tó mọ̀ jù ẹ lọ ń bẹ ọlọ́mọba subhanahu wa ta'ala ó lè mú ẹ wálẹ̀ ìpẹni tí ó tú ẹ òun ni ó pèsè fún nǹkan tí wò mọ̀ bẹ́ẹ̀ ni ẹni yóò tó ẹ ọmọ jù lọ so ló fi jẹ́ wípé àwọn ìrẹ̀ra wá ńlẹ̀ táwọn èèyàn bá ń gbé ẹ gàgàgàgàgà tán ń gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀ tán ń wo pé wọ́n ló mọ kíní jù wọ́n kíní kan máa tọrọ àforíjì máa tọrọ àforíjì torí pé kí ni ibi tán gbé ọtí hun tó bá jòkó lórí ẹ̀ òun jòkó lórí ìṣòro ọlọ́wọ́ba subhanahu wa ta'ala òun ni ọba tó ṣe wípé ó jẹ́ alìmọ̀tàkàbìr ọba tó ní kébùrì yáwó ọba tó ní mútómútó tó ní gímankáì allah subhanahu wa ta'ala òun ló ní eléyìí so kí la fẹ́ lò ń tí a sọ fún wa òun ni pé Umar radiyallahu anhu Abu Sa'id Khudri Abu Musa al-Ash'ari wọ́n mọ̀ nǹkan tí kò mọ̀ umaru náà dẹ̀ juwọ́lẹ̀ kódà ibi tó tún juwọ́lẹ̀ dé ó sọ igbé kí ni ó ní nǹkan tó mú mi mọ́mọ̀ nǹkan yìí ó ní asọ́fkùfil asọ́wák asọ́fkùfil asọ́wák ni kátàkárà tá a lọ ń ṣe òun ni kátàkárà tí a lọ ń ṣe ní òde kí n gbọ́ nǹkan tẹ lánàá bí sọ́ọ̀rì ṣùgbọ́n ṣé àlébù nípa umaru lọ ṣe torí pé ìsìláàmù gan pé ká ṣe kátàkárà ọláńtì ìsìláàmù sọ fún wa nígbà kan pé ẹni tí ó sọ wípé kí gbogbo àwọn yẹn lọ wọlé kéwú gbogbo yẹn lọ ẹ̀rọ lára ẹ̀ sí ilé kéwú alẹ́ni yẹn ní ipe in tó ń sọ àṣejúlé wà ń bẹ̀ so torí wípé gbogbo àwọn èèyàn kọ́ ni ó rọra wọn sílé kéwú tán gbogbo àwọn ẹ̀kọ́ ní ọ̀rọ̀ àti lè kí ó tán so tó bá ti encourage àwọn èèyàn yìí kó kẹ kírètì àyè láti kéwú ẹ níwọ̀n bá àsìkò tí ọlọ́run bá ní kí ó yọ fún yín á ní ohun correct ṣùgbọ́n tí gbogbo èèyàn tí wọ́n lọ enrose lè kéwú aláàárọ̀ lápèjúwe ẹ tí gbogbo ọba enrose lè kéwú aláàárọ̀ kí làwọn èèyàn ó máa jẹ so kí làwọn èèyàn ó so ló jẹ́ pé Umar radiyallahu anhu ìgbà ní kò ń lé àtẹ́ndì halkọ́ ànẹ́bíwa Muhammad sallallahu alayhi wa sallam ó yọ́ síra wọn àwọn kan lọ ní àwọn sahaba àwọn kan ò ní lọ so atọ́fkò bil aswaq àwọn kan lọ ń tajà àwọn kan lọ sóko tí wọ́n lọ dákó àwọn kan lọ ṣe kí ni wó travel tí wọ́n wọjá lọ ààrẹ ẹ̀sìn wa ni káṣe so ló jẹ́ pé àwọn ẹni ìṣíwájú wa ìgbìyànjú pọ̀ fún wọn ìgbìyànjú ó pọ̀ fún ẹni ìṣíwájú wa ìkánmọ́ àwọn sàábí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ṣáàbí bin abdullah radiyallahu anhu ó ní kò sí kan náà àwọn sàábé tó ṣe pé àti kó ṣe wákùn kó náà ní endowment kan ìkankan tí ó gbé kalẹ̀ tí ó mọ̀ jẹ́ sọ́rápà járí àpò lónìí eléyìí kò common láwùjọ títí wá ń bí báyìí pàtàkì jùlọ láàrin àwàta aláǹṣe súnnà ìnáwó tí ẹ̀sìn wa kéré gan ìnáwó tí ẹ̀sìn wa ó kéré gan tàbá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀tájì mọ́ṣálásí táwọn oníṣínú àwọn lò lónìí mọ́ tí ẹ̀ ilẹ̀ òkèrè ló ti wá bí kó wá láti saudi kó wá láti kuwait mẹ́lú làwọn bọ́ráàzù tí wọ́n ní ṣéjì láwùjọ tuwami náà tán ṣe súnnà mélòó ni wọ́n kọ́ mọ́ṣálásí mélòó láàpọ̀pá bọ́ráàzù tán ṣe súnnà ni wọ́n kọ́ mọ́ṣálásí ó kéré gan ó kéré gan sọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí táwọn onísúnmọ́ sọ pé àwọn gbára lé táwọn ń lò bí o wá láti Saudi yóò wá láti Kuwait yóò wá láti Qatar yóò wá láti Emirates bẹ́ẹ̀ láwọn bọ́rá tó ṣe pé ẹlòmí owó ẹ̀lú owó ni tán ṣe súnnà kó sọ kókè mọ́ṣáláṣí èrí kọ ara nínú àwọn alárúbáwá ní tó ṣe pé bóyá owó tó gbà gbà tí ó lòun gain employment nígbà tó parí ẹ̀kọ́ rẹ̀ bí owó oṣù mélòó kan tí ó kọ́kọ́ gbá ibẹ̀ ló ti fàyọ ipò òun fẹ́ so ẹlòmíràn kan ó pa àwọn nǹkan ní wá láti ilẹ̀ lárúbáwá ní mọ́ṣáláṣí àbí nǹkan yóò wá rò kó bí àwọn olówó làwọn tán kọ́ wọ́n àwọn tán ní kò ń ṣe kó lówó ni wọ́n ẹlòmí kan wò pé kóhun náà ní iṣẹ́ olóore kan tó ń wó ti tíwájú so kí la fẹ́ lò lélẹ̀ òun ni wípé ẹ̀sìn wà ìgangan fún rẹ̀ ní nídi sọ̀pọ́ọ̀tì ó nídi owó ó nídi owó ẹni tí ó dẹ̀ ṣiṣẹ́ ò lè rówó ní èyàn máa ṣiṣẹ́ láti rí owó náà so Umar radiyallahu anhu òun ṣe kátàkárà wọ́n ní gbàtán fi Abubakar jẹ khalifa aṣọ fún wa a ní Abubakar radiyallahu anhu ó sọ fún wa ó ní ṣùgbọ́n tí ó bá ń mi fi iṣẹ́ yẹn lẹ̀ ike ti ma darí ìlú ni ó túnmọ̀ sí pé owó òlú máa tún ṣe bíznẹ́sì owó tó fowó òlú ṣe bíznẹ́sì so ìlú ó mẹ́kì owó owó mẹ́kì owó mẹ́ gẹ́gẹ́ bó ṣe mẹ́nu ẹ̀bùkárì so ẹ̀sìn wa ẹ̀sìn ká nítorí kálíbà tún ní láàdá níbẹ̀ ṣùgbọ́n ipé òkè ẹ̀mọ́ wowó ẹ̀mọ́ ṣe kiri gbogbo wa ní ilé kéwò ní ká mọ́ lọ àárọ̀ ilé kéwò ọ̀sán ilé kéwò gbogbo wa ti kiri àfá ilé kéwò kalẹ̀ eléyìí ó máa ní adverse effect ni tó ló jẹ́ pé ta bá wo àpèjúwe ní àwọn ọdún kan sẹ́yìn àwọn tán wà nílé kéwò wọn kéré ṣùgbọ́n pàtó ní pé àwọn tán wà nílé kéwò tí wọ́n pọ̀ ó di pé àwọn nǹkan kí nǹkan láwọn ẹ̀nà introduce dìtì tàbá wò nìsìn àwátà láǹṣe súnnà tọ́pọ̀lọpọ̀ mí ń dá lékẹ́ ó lẹ̀ ìgbà tó náà parí lékẹ́ ó tí ó rí gbígbé gbà òun náà dá lékẹ́ ó lẹ̀ kò rẹ̀ ń ṣe kí wíyá ó ní owó kan táwọn kan fi ń sọpọ́ọ̀tì ẹ̀ wípé ókè àfá wọ́n mọ káwọn mọ́ kéwú lọ máa gbélé so yóò wá kírètì ọ̀nà tí ó fi máa rówó gbà ó ti di pé àwọn èèyàn gbé àwọn wàlímọ̀ kalẹ̀ ní ti tẹ́ ń ṣe pé pé wàlímọ̀ tí àwọn orísun náà láwọn ń ṣe ń sìn kò yàtọ̀ sí wàlímọ̀ tí àwọn oníbídíà ń ṣe ìwé báwọn oníbídí ó ṣe fún àwọn èèyàn láti gbowó lọ́wọ́ wọn náà làwọn tó ń pera wọn lórí súnà ní ó fún àwọn èèyàn lónìí láti gbowó lọ́wọ́ wọn àfẹnitọ́lọ́ bá ṣàánú lókù àfẹnitọ́lọ́ bá ṣàánú ìkanú àwọn bàbá ń sọ fún ìyànkà ah, pé àwọn àbá ìkan gbó látẹ̀kẹ́ ní kódà àwọn àti ẹ̀ sọ̀rọ̀ páwọn fẹ́ lọ kírun wọ́n sọ̀rọ̀ páwọn fẹ́ lọ kírun bàbá yìí ṣe mọ̀ wọ́n ní kílẹ̀ ń takọ àwọn àfá àkejì fún kò sí tó fa ju wípé kò sọ́nà mí kò sí ọ̀nà mí kéwú nìkan lókè bódẹ̀ ṣe so òun ó kìrìtì nǹkan ní ìkàkọ fáwọn ọmọ àwọn àwọn ọmọ lékẹ́ ó ní wọ́n san owó wàlímà èyí tí ó bá san owó wàlímà báyìí báyìí báyìí báyìí báyìí ni àwọn òbí wó tún ó ní owó kìíní kan ní wá fi kalẹ̀ àwọn ẹni o wa wọn rí bẹ́ kásọ tójú òtọ́ ọ̀rọ̀ wa tí ó ní ṣe lọ́wọ́ ẹni tọ́lọ́run bá ní ó wà fọ́ṣúlẹ̀tì kó rẹ́ni tó ń sọpọ́tẹ̀ pé àbá àlẹ́yìn ẹmọ ọkọ́ mọ́ ń kéwú àwọn ọmọ ṣe kí ni àmà gbọ́ bùkátà yìí kéèsì ọ̀tọ̀ ni ẹ àwọn ọ̀kan náà ń bẹ bẹ́ẹ̀ nú àwọn ẹni ṣíwájú tún ẹni tí ò rírù nǹkan bá ẹni yìí kásọ yìí tó ṣàánú lókù tó ṣe pé ó ní determine pé tó bá òkú báwọn ní níbẹ̀ òun ó o mọ́ra ẹni tó ń bá lè mú mọ́ra ìyàwó àtọmọ tó ní ilé sáwọn náà lè mú mọ́ra lẹ́bù mi ẹni tí ó sọ fún lè mú nǹkan mọ́ra ẹ́ ni yóò jẹ́ pé àwọn tán bẹ níyàwó àbí ọmọ náà ó lè mú nǹkan mọ́ra so ọ̀rọ̀ sálẹ́mìtọ̀lá àtàlàǹtẹ̀ àbí tí ò jẹ́ kí mọ́ òun ni pé alọ́ntajà alọ́ntajà alọ́nrajà òun ni òjé rántí nǹkan yẹn ṣùgbẹ́bí ta sọ kò ń ṣe àlébù fún wípé kò ṣe gidi ó mọ́ nǹkan yẹn kò ń ṣe àlébù fún torí pé nǹkan tí ò jẹ́ owó rántí ká ṣe kátàkárà ká lọ tajà kò ṣe san haram san ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní sọfún àkókí nípa ìlàkúrí àti sọ́lá fàtíṣẹ́ fún àrùn ọ̀tọ́wù ìfọ̀bílá tẹ bá parí ìrun jùmọ̀ gan ẹ̀tún fún ọta sórí ilẹ̀ ẹ máa wá ní orí ọlọ́wọ́ subhanahu wa ta'ala nínú ọlọ́wọ́ subhanahu wa ta'ala so ẹ̀tí wa nìyẹn a ṣe kátàkárà ẹni tó bá ṣe kókó ló máa dá yóò dáko ẹni tó bá ṣe pé iṣẹ́ ọwọ́ ló máa ṣe yóò ṣiṣẹ́ ọwọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn sàhábà rẹ̀ wà nù láàlẹ́ yìí ni wọ́n ń ṣe lásìkò ànábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ò rẹ̀ ní kánmọ́ pọ̀ ẹ̀sìn ìyẹn ò ní kánmọ́ pọ̀ ẹ̀sìn atọ́fún wá ń ti pé wọ́n lọ halkọ́ ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n ọ̀tánẹ́ẹ̀tì every Sunday òun ó lọ halkọ́ ó every Saturday òun ó lọ halkọ́ ó lè jẹ́ pé láàrin ọ̀sẹ̀ yóò ní opportunity tí ó lẹ́lọ gbọ́rọ̀ ẹ̀sì rẹ̀ yóò gbọ́ tẹ̀síìrì yóò gbọ́ fíkíù yóò gbọ́ hadithi yóò gbọ́ ìtófínlò gbèsè ayé ẹ̀yẹ̀ nǹkan tó bá ń gbọ́ bẹ̀ yẹn yóò lọ mú un lò irú èèyàn bẹ́ẹ̀ alalkhayr orí oore ló ń bẹ ṣùgbọ́n gẹ́bí ta sọ fún wa ara mo kàn ń gbọ́ àti tí mo ń lò ẹ́ mo fẹ́ jẹ́ kó kọjá àbẹ̀yẹ ṣerú èèyàn tó ń bá dìbò tán báyìí kò gbọ́rọ̀ bú ẹni tó ṣe rí pé òun ṣe kí ni òun kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn níwọ̀n bá nǹkan tó ní ìjì èyí tó ń fẹ́ ṣe èèyàn fárúkì fáyà ọ̀ràn èèyàn tó ṣe pé tàbá ti ráwọn bí àwọn various streets náà níta ráwọn mùsùlùmí kan tó ṣe pé medical doctors ni wọ́n ara àwọn nǹkan tó ṣe pọ́n jẹ́ ìjìníà gbogbo àwọn nǹkan yẹn ni àlèkùn wọn ní kí ni fòrúfì kí fáyà àwọn nǹkan tó jọ ọ̀rọ̀ ẹ̀yàn tó ṣe pé ta bá ti ráwọn nǹkan tán ṣe ẹ́ wọ́n ti survive wọ́n ti dí àwọn yòókù wọ́n ti gbé e fáwọn yòókù bẹ́ẹ̀ náà lẹ̀kọ́ ẹ̀sìn rí ká dìbò ti ara wa fún ẹ̀kọ́ ẹ̀sìn ká dìbò ti ẹ̀ gan agbọ̀rọ̀ ráwọn èèyàn kan tí ó mọ̀ ṣìyẹn tí mẹ̀sìn òfin ní parẹ́ ṣùgbọ́n kò ṣe pé gbogbo èèyàn ni ó dìbò ti àsìkò rẹ̀ tí ó lòun fẹ́ kọ́rọ̀ ẹ̀sìn ní yìí tí ó wọnú gan tí gbogbo èèyàn bá jòkóru jòkó bẹ́ yóò affect àwọn other aspects so Islam ò ní wà balance Islam ò ní wà balance bẹ́ẹ̀ ni ẹ̀sìn ó pèpè sí méjèèjì náà lẹ́sìn pèpè sí so ká mọ̀ ń pa ìmọ̀ ayé ìmọ̀ bá a ti ń darí ayé ìmọ̀ jíjẹ múmu ìmọ̀ bá ṣe ń ṣe nǹkan ìsìláàmù pépè sí ẹ̀nà bó ṣe jẹ́ pé kí ìsìláàmù pépè sí kámọ̀ ń pa ẹ̀mẹ̀ ṣùgbọ́n ìmọ̀ kan bẹ́ tó pa gbogbo wa pọ̀ orí bó ṣe sin lọ́n o gbọ́dọ̀ mọ̀ bó ṣe fẹ́ kí o ìrún jọ́ràn yẹn lórí ẹ̀sìn o gbọ́dọ̀ create time láti kọ́ yẹn o lè mọ́ mọ́ wọnú gan-an bí àfa tó ṣe pé òun specialize ilẹ̀ ṣùgbọ́n o gbọ́dọ̀ mọ̀ àwọn basic ó gbọ́rọ̀ mọ́ basic things tó bá ní owó àbò onídúkìá àti zakawọ́ ó gbọ́rọ̀ mọ́ basic things nípa rẹ̀ ó fẹ́ ṣe ájì ní ó gbọ́dọ̀ mọ́ béèyàn ṣe ń ṣe ájì tó bá kí ní time àti ṣe ájì kó o mọ òfin ájì ó ṣọ̀rọ̀ yẹn lórí ẹ̀ nísìn olówó tó fi ṣe ájì òòrè ò tí tó

kátàkárà tá à ń ṣe so kátàkárà dẹ̀ ní kò kí ń ṣe nǹkan haramu so nǹkan tẹ́sí encourage náà ni so eléyìí lára ẹ̀kọ́ tí a kọ́ òní eléyìí alimamu Bukhari wá torí ọ̀rọ̀ umaru yìí alhani asọ́fkù bil aswak yàní alkhuruja ila tijara ìtàtorí ẹ̀ musa ta ìgbìgbà wá ìtàn Abu Musa al-Ash'ari àti Umaru so gbogbo wípé ó sálámà ó bá ìrọ̀nà kó ń wọlé ibi tán lọ kàn ibi tán lọ gangan ní ìparí hadithi yẹn ike ọjà kátàkárà tí mo ń ṣe ní òjé mọ̀pánábí sallallahu alaihi wasallam sọ ọ̀rọ̀ yìí so láti lè fi fúùbù wípé ara ẹ̀sìn wa òun ni ká ṣe kátàkárà anhu kò ní ṣe kátàkárà kò ní ṣe kátàkárà so ara nǹkan tó dáa ni ọlọ́run ọba encourage wa ká ṣe fantashiru fil ardu wabtaghu min fadlillah ọlọ́run encourage wa ká ṣe bẹ́ẹ̀ ni anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam òun encourage wa débi pé yóò sọ pé kí ni ìrì ọlọ́run ọba ti báraka ti bi jíjáde àwọn ìjọ so kéèyàn sọ yìí pé òun ó kàn kiri mọ́lé òun wọ kálúwà àbúǹkọ ẹ̀ ìsìláàmù kọ́ yẹn ìsìláàmù kọ́ yẹn so ẹni tí ó lòun kiri mọ́lé tí òun ṣe pé ó lẹ́ni tó ṣe wí pé ó ń sọ̀pọ̀ tiẹ̀ ẹni ìyẹn ṣe kí ni ó ń wéte àsìkò rẹ̀ ni sọ́dà kí ẹlẹ́ni tó ṣe pé yóò sọ̀pọ̀ tiẹ̀ ó gbọ́dọ̀ lọ àsìkò ẹ tó onímù nǹkan kò yẹ pé kò kàn mọ́ sùn lé kó wá ní òkè ẹ bàbá mi ó fún mi lóúnjẹ òun sùn lé oníyá mi ó fún mi lóúnjẹ àbúrò mi ó ṣe kiri fún mi kí ló ń lọ àsìkò ẹ lé gan-an in tó pàtàkì rí so ló jẹ́ pé wọ́n ní èèyàn kan ní àsìkò bí rẹ̀ ló máa ń ohun kankan wọ́n ní a ilé ìdí òjò ọlẹ́gbẹ̀ẹ́ ń sọpọ̀tà ẹ̀gbọ́n rẹ̀ lóore jùlọ lọ àsìkò ṣùgbọ́n ni tó ń wá sí alkọ ànábì sọ̀rọ̀lá àtàlà ó mọ́ ń wá sí alkọ ànábì sọ̀rọ̀lá àtàrẹ́gúlá ẹ̀gbọ́n wá ń tọ̀pọ̀ tiẹ̀ ẹ̀gbọ́n yẹn wá wò pé òun ah, kò bá òun ṣiṣẹ́ nǹkan kan mọ́ra wọn ni ṣùgbà tó wá lọ fẹjọ́ sùn ànábì wa muhammad sọ̀rọ̀lá àtàlà ìdánilẹ̀ sọ fún òní pé kí ni làálẹ́kà tó zàkùbí owó tí wọ́n ń rí tó ọlọ́run lè mọ owó tiẹ̀ lára láti mọ jẹ́ kí owó yẹn mọ kọ̀ntínú kó mọ rí bó ṣe rí torí pé kìí òun sọpọ́tì òun náà fẹ́ sí torí iṣẹ́ olóore náà ni gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan nípa wípé eléyìí kò pọ̀ láwùjọ títí wa àwọn kan náà àwọn tọ́lọ́run bá bùkún nú àwọn olówó ó pọ́nlẹ̀ lárúbáwá dáadáa wọ́n á òkú náà àwọn rí owó ìkáwọn náà promote ẹ̀sìn wọ́n lè píkì àfáà bíi mélòó kan tó ṣe pé bí ó ń kọ́ àwọn ọmọ ní kòkán ní àbúkọ́ wọn ní kí wọ́n á kó àwọn ọmọ sanwó rẹ̀ àwọn ọmọ san owó kò ń ṣe owó tó kọ́ wọn ṣùgbọ́n àsìkò tó ń lò yẹn agbọ́rọ̀ rírù nǹkan bẹ́ẹ̀ láwùjọ náà agbọ́rọ̀ rírù nǹkan báyìí ẹni tó ṣe pé yóò dìbò ti táìmì ẹ̀ láti mọ́ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ni kuwait ni qatar ni emirates ni tó ṣe pé ni pé wọ́n láwọn ń ṣe ó ní pé àwọn tí wọ́n ń ṣe wá àti àwọn olùpèpè àwọn tán pàwọn èèyàn lẹ́sìn àwọn fẹ́ máa ṣe kí ni fẹ́ máa gbé jíjẹ múmú wọn gbé ọ̀rọ̀ títí wọn náà káwọn máa gbé ṣùgbọ́n tí yìí ò bá máa bẹ́gbọ́ àwọn tó ṣe pé ó ń ríru sọ̀pọ́ọ̀tì báyìí gẹ́gẹ́ ìwọ náà lọ ṣiṣẹ́ kó ṣiṣẹ́ àsìkò tó bá wá lè kírètì láti máa fi kọ́ àwọn èèyàn ní in bá lè kọ́ wọn nú tó mọ̀ islam gbà wọn níbẹ̀ torí pé kí ni wọ́n náà máa jẹ òun ó dẹ̀rẹ́ ni tí ó sọ ipò òun máa díyẹn so ìwọ náà lọ ṣiṣẹ́ torí pé kí ni àwọn ẹni ìṣíwájú wa wọ́n ṣe léyìn ọ́n bá tó ṣe mọ́ra wọn tó ṣe ní pé ó kàfálà wọn tán sọ yí pé ó kí a máa gbélé ẹ̀yẹ sáwọn kọ́wọ̀n èèyàn ẹ̀wọ̀n kọ́wọ̀n èèyàn lẹ́sìn àwọn agbóhùn máa fi ta bá ní kún in lọ́wọ́ kí gbogbo a jáde tán káwà kan jáde kẹ́yìn kan dó kẹ́mọ̀ kọ́wọ̀n èèyàn lẹ́sìn so eléyìí ti di bí division of labour ṣùgbọ́n pàtí ò bá sí ẹni tí ó sọ yí pé kí ni òun ó sọ̀pọ̀ tiẹ̀ ìwọ náà ó jáde láti lọ wá nǹkan tó o jẹ ó wà kírètì inú àwọn àsìkò rẹ̀ èyí tó bá lè máa fi kọ́ àwọn èèyàn náà lẹ́sìn so ló fi jẹ́ pé àárínú àwọn àfá ẹni tó ṣe pé òun gan fún rẹ̀ nílò ní àná látara kó láwọn bíznẹ́sì tó jẹ́ establish tí ò retí pé olówó kan máa sọpọ́tù òun gan fún rẹ̀ olówó ní ó ń bẹ dáadáa nú àwọn àfá aṣáájú ó ń bẹ dáadáa nú àwọn àfá lónìí náà tó ṣe pé gan fún rẹ̀ ti láwọn bíznẹ́sì tó ṣe pé ó gbó wọlé fún kò ní ìdí pé kí olówó kan ẹ̀ṣẹ̀ lọ pé kí ni wọ́n fẹ́ sọpọ̀ tí ó so káṣe kátàkárà ààrẹ ti wà ní táàbọ̀rọ̀ fojú kékeré táàbọ̀rọ̀ fojú kékeré àbọ̀wọ́ kékeré mú táàbọ̀rọ̀ fojú tẹ́mbẹ́lẹ́ so lára ẹ̀sìn wá ní so eléyìí ò ní mẹ́sẹ́jì tí al-imam al-bukhari alayhi rahmatullah tí wọ́n ní fún wa nínú hadithi tí wọ́n mú wáyé So, inshallah, uh, that will be subhanaka Allahumma bihamdik. Ashhadu an la ilaha illa ant, astaghfiruka Alaykum assalam. Ọmọbìnrin tí wọ́n fún ní orúkọ, náà orúkọ ọlọ́run ìbéèrè ni wípé ṣáàlì sọ ọmọ obìnrin ní orúkọ tí ó jẹ́ orúkọ ọlọ́pàá subhanahu wa ta'ala oníbèrè wa mú àpèjú wa ó níbi latifa náà latifa a ní sọ pé ara orúkọ ọlọ́pàá ni wọ́n ti yọ latifa fẹ́mínì latifu ni so èèyàn náà lè jẹ́ latifu bí ọlọ́run bá ṣe ń jẹ́ al-latif èyàn lè jẹ́ latif al-latif tọ́lọ́run ọba subhanahu wa ta'ala nítorí kékeré ó láàánú ni ṣùgbọ́n èyàn kan lè máa jẹ́ latif ṣùgbọ́n ẹni tó ṣe pé ó dájú gan ẹ́ ààrẹ ló gbọ́n ní pé a làtífù lórúkọ rẹ̀ pé a lẹ́yìn làtífù làtífù ní jẹ́ ó dájú kò láàánú ṣùgbọ́n náà bá subhanahu wa ta'ala orúkọ rẹ̀ àwọn ìtumọ̀ rẹ̀ ń lọ pẹ̀lú ẹ̀ so gbogbo orúkọ ọlọ́run bá subhanahu wa ta'ala ló ní àwọn ìròyìn tó ga nínú so ta Abdul Latif táwa wò pé àfẹ́sọ tuntun ọlọ́run ọba ìta àkànfẹ́sọ orúkọ ẹni ẹni làtífù ni tó jẹ́ nìsín àásọ ní làtífù èèyàn bí máa nìsín ó ní orúkọ ọmọ òun làtífù ni èṣù ó sì ń kankan ló burú bẹ̀ ṣùgbọ́n yóò túmọ̀ sí pé orúkọ ọmọ yẹn jẹ́ aláàánú òlàmìsàn làtífù ọmọ yẹn lè dàgbà ó dájú kójọmọ tí ó dájú tó ṣe ń di orúkọ rẹ̀ ó ṣe ń di orúkọ làtífù náà so olóbi jẹ́ pé àwọn àpèjú ẹ̀ náà pọ̀ dáadáa ọlọ́wọ́ bá ní ti alhakim ọba ọ̀jọ̀gbọ́n ní wọ́n bẹ́ fi tọ́lọ́wọ́ bá wo ó wá fẹ́ sọmọ lórúkọ ó lè ní abdul hakim ṣùgbọ́n bí wọ́n bá fi tọ́lọ́wọ́ bá wo tó ṣe kó kàn fẹ́ sọ ọmọ ní hakim hakim ó lè sọ ní hakim kánigé lórúkọ orúkọ ọlọ́run nìyẹn hakim kọ́ ni orúkọ ọlọ́run ọba alhakim ní orúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n hakim ìròyìn ọlọ́run ọba ni ọlọ́run ọba hakim ni àti ọba ọ̀jọ̀gbọ́n ni ṣùgbọ́n a lè kéèyàn ní hakim ẹni ẹ̀dẹ̀ ni kò sọgbọ́n lórí ẹ̀ ẹ́ pé hakim lórí ṣùgbọ́n kò sí kíni kò sí ọgbọ́n lórí rẹ̀ so bẹ́ẹ̀ náà ni aliyun aliyun a mọ̀ gbọ́tán pé ní ali ali ali aliyun sọlọ́run ọba ni al-aliyu al-aliyu ọba tó ga ó ga ní gíga òkè ó dẹ̀ ga ní gíga yìí ọlọ́mọ subhanahu wa ta'ala ọba tó ga ní tó ṣùgbọ́n a lè pè yẹ ní abdul aliyu ẹrú ọlọ́mọ ọba tó ga a lè sọ pé aliyu lákàgbàlérò so méjèèjì náà ló wà ara wọn tán sọ ní àlíyà àlíyà àlí lára wọn ni sàábíà nígbà muhammad sallallahu alaihi wa sallam kàmà síkìní aliyu bin abu talib anábí ò sọ pé ó ṣe mọ́já àlíyù àníṣàbí tó ń jẹ́ hakim bí ṣìzán anábí ò sọ pé ó ṣe mọ́já hakim ṣùgbọ́n tó pé èèyàn fẹ́ sọ títọ́ lọ́mọba yóò ní abdul aliyu yóò ní abdul hakim náà káwà lọ sí bí pé asorúkọ lọ́mọba ní abo àti sọ fún wa tó bá ní tó bá lè sọ làtífù fọkùnrin ó lè sọ làtífà fún obìnrin hakimu fún ọkùnrin hakima fún obìnrin aliyu fún ọkùnrin àríyà fún obìnrin kó kò ní kankan ṣe pẹ̀lú kó sorúkọ ọlọ́mọba subhanahu wa ta'ala òun sọ di obìnrin kò ní connection rárá sọ wallahu náà kí ni èèyàn lè ṣe sí alábàágbé tí èèyàn mọ̀ pé oníranù ní pé ó ń ṣe zìnà ohun tí ó ń ta tẹ́tẹ́ ṣé èèyàn lè dánú kí èèyàn wulẹ̀ kí má tẹ́lú kúmí ń kí náà èèyàn kó ṣe ń ṣe ìranù a ń ni pé tí èèyàn bá so tí èèyàn bá ṣe wá àtìfún tọ́lọ́ bá lóyún sábàbí láti kó yí padà eléyìí tó dáa ni ṣùgbọ́n tí so èyàn sì lè máa fọgbọ́gbọ́n ṣe wá àti fún náà máa kí gbéyọ́lọ́wọ́ ọba lè ní kí ọkàn rẹ̀ change ni ṣùgbọ́n tó bá ṣe pé ẹni yẹn èyí tí yíè gba wá àti ó ti fẹ́ máa influence àwa gangan àbí fẹ́ máa penetrate family wa so èyàn gbọ́dọ̀ já ìwé èyàn bẹ́ẹ̀ kéèyàn já kúrò torí pé tẹ́ àbárí influence positively kò tún gbọ́dọ̀ mọ influence wa negatively àbí kó mọ influence àwọn ará ilé wa so ẹlòmí onílé bọ̀ tètè níbọ̀ yóò gbádùn ó ti try láti pàápàá ṣùgbọ́n wo pé ẹni yìí ni kò gbọ́ pọ̀tún àyè jọ́ ṣe pọ̀ yóò mọ ọmọ tí bẹ́ẹ̀ ló close mọ́ family wa ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra irú èèyàn bẹ́ẹ̀ yóò affect family yàn gbogbo bóyá ẹni tí èèyàn máa já kúrò lọ́dọ̀ rẹ̀ ni lókùnbà tí ò bá ti gbọ́n téèyàn sọ téèyàn orí fà lọ síbi dáadáa téèyàn bẹ lórí ẹ̀ so òun ò tún gbọ́dọ̀ pààyàn lọ síbi àbúrú tí òun ṣe àbí kí ó fẹ́ opportunity yẹn láti fa family yẹn lọ síbi àbúrú yẹn wallahu Thank you náà mi béèrè wo ni pé òkú tó kú tí ó fi ọmọ dáadáa lẹ̀ tó dẹ̀ fi ọmọ burúkú náà lẹ̀ tó a dẹ̀ ti gbọ́ wípé lára nǹkan máa bá òkú òun ni ọmọ dáadáa tó fi ilẹ̀ tí ó ń ṣàdúwà fún dára tí máa bá òkú ọmọ dáadáa tó ṣe ipò fi ilẹ̀ tí ó ń ṣàdúwà fún àdúwà tọmọ yẹn ṣe fún yóò máa bá bó wá ni ọmọ burúkú tó fi ilẹ̀ tó ṣe pé ìwàkíwà lọmọ yẹn ń wù àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ ló ń ṣe ṣé òbí yóò máa nípìn nínú iṣẹ́ aburú ọmọ yẹn ó dìbẹ́ẹ̀tì tó wá ṣe pé ìgbà tó ń bẹ láyé kò bìkítà àti kọ́ àwọn ọmọ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò bìkítà láti kọ́ wọn ní nǹkan tí ọlọ́run fẹ́ kó kọ́ wọn ó fi àwọn ọmọ yẹn lẹ́kan máa rìn légbèrègbè kan máa ṣe rádaràdà káàkiri tí ó bá dé kó jáde láyé táwọn ọmọ yẹn bá ń ṣe rádaràdà àbí kan nu ń ṣe rádaràdà yóò máa gbà nínú ẹ̀ṣẹ̀ wọn torí pé òun ló ṣe kíni òun ni ó nágẹ̀ẹ́rẹ̀ bí ó ṣe tó yẹ kí ó ṣe bẹ́ẹ̀ ni àwọn ọmọ wa responsibility ni wọ́n jẹ́ fún wa responsibility ni wọ́n jẹ́ fún wa ó yẹ ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni ẹlòmí wò pé ọmọ tó ń bá ti rán lọ school eh, nursery school tó lọ kọ́dà ibi tí ẹlòmí àánú fẹ́ràn àwọn ọmọ òun dé gbàtíyàwó rẹ̀ lóyún ó fẹ́ lè sọ wípé lọ rẹ́gísítà oyún yẹn sí skúù báyìí ẹ́ kọmọmọ lọ skúù láti ní oyún ibi tí ó lóhun nífẹ̀ẹ́ ọmọdé ni ṣùgbọ́n gbogbo ìyẹn irọ́ náà gbogbo ẹ̀ ó ti ní sí ọmọ tí ó ti ju ọmọ ọdún méjì mẹ́ta lọ láti lọ ń gbé sí ọ̀yẹ̀rẹ̀ kí náà ń pè ṣe crèche náà ń pè àbí kí náà ń pè kíní ọmọ tí a ti ń gbé lọ sílẹ̀ gbogbo yẹn kọ́ ló túnmọ̀ sí pa nífi ọmọ ókè ẹni tí mo lówó dé sí àwọn ọmọ mi skúù tán máa lọ kìíní kan 2 million ni wọ́n ń san ló ní pàtán ẹ̀wọ̀n san 5 million pàtán kò káàbọ̀ ìyẹn ò túnmọ̀ sí pé o nífi ọmọ yẹn ibi tá a máa ti mọ̀ bóyá o nífi ọmọ gangan òun ni bí ẹ̀sìn wàláhì gbogbo òbí tí ò bá ti kọ́ ọmọ ẹ̀ ní ẹ̀sìn kò nífi ọmọ yẹn torí pé tọ́lọ́wọ́ bá sọ fún wa ní pé yá yọ lẹ́rí na mọ́nu kó àǹfúsà kún wa àníkùn náírà ọkọ̀dọ̀ àdínáṣọ ìṣìláàrọ̀ ọlọ́ni mo pẹ̀ olùgbàgbọ́ ẹ dáàbò bo ara yín àti àwọn àlò yín àwọn ọmọ àti àwọ yín níbi iná kan tó ṣe pé ìyá tí òkúta láàmà fi kò tó bá ní jọ́ gbé àti àmàlì ọmọ òun ló wá fi kalẹ̀ òun kọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn òun ní kó máa kírun bí ọba dìde láàárọ̀ tó ń jáde lé tó ló fẹ́ lọ kírun gẹ́gẹ́ bí bàbá ó ọ̀rá fún wọ́n lẹ́n tí ẹni kò sí tó kẹ ó jí àwọ́gbó lọ kírun ó jí ọmọ pípọ́ ó mú lọ mọ́sálásí so kò sí tó kẹ ẹ pẹ̀lú pé ọmọ náà kírun ṣùgbọ́n wọ́n ló gbé e lórí skul tó máa lọ ó máa wá skul tó wọ́n jù ládùúgbò ó máa wá káàkiri ìkankan yà mí lẹ́nu ni ó ní ọmọ ẹ̀yẹ̀ kan haúsá ni lára àtàjọ́ wọn kírun mọ́sálásí ni ìgbà tí máa rí tí ó fi ọmọ ẹ̀ sí skúl ní skúl christian lórí sí ibi tán tẹ máa dínkù máa parọ aleluya láàárọ̀ láàárín àárọ̀ kùtù máa wò pé ìwọ náà ṣó gbá wèrè ìwédé lẹ́bù wípé ó mú ọmọ rẹ̀ sí skúl àwọn yóò bá láàrùn kan máa ṣe náà tẹ̀lẹ̀ náà yẹn so ẹni tó àbí ọ̀rọ̀ ìwé ìwé ìwé àbókọ̀fẹ́ fi ṣe ìfigagbága yóò rí pé ọmọ wọn ná kìíní kan billion láti lè fi rán ọmọ ní skúù ní skúù kan ní UK yóò kìíní ka ẹmọ́ tara ń bẹ̀ kámọ́ rántí kìíní yóò wáyé pírù márùn-ún min àfí yóò rí bàbá rẹ̀ yóò fèrè gbé pé wọ́n bá tèmi jẹ́ yàwó kálukú gbàbí tí ẹ lọ ní lèkólè múrí yọwọ́n rí ṣáàrùn kálukú ló ní ẹrù tó tó gbé ní kíni ní ọjọ́ yẹn ẹrù tí kálukú ó ṣe kí so kí la fẹ́lù lélé yóò máa nínú ẹ̀ṣẹ̀ tọmọ ẹ̀ bá ń ṣe tó ẹ̀kọ́ mọ́ mú gbó ní àbó mú tí àbó ṣe gbogbo àwọn nǹkan ra bàbá yà ló máa nípin nínú rẹ̀ torí pé òun ló ti lọ síbi ọ̀nà ẹ̀ ṣùgbọ́n ká ní bàbá ṣe ìgbìyànjú títí ẹ̀ ó kọ́ mọ́ ó ṣe gbogbo ẹ̀ ó gbọ́rọ̀ lọlé ya ti sáré bàbá ò ní kí kò ní pọ́ọ̀tì kan kò ní lé torí pé sọmọ ni ó máa dẹ́ṣẹ̀ rẹ̀ yóò máa da aran wájú ọlọ́run bá tó bá níjọ́ gbé ìdàkì àbá ò ní yìí kìí bẹ̀ rárá so kò jẹ́ bí ẹṣẹ́ jẹ́ wallahu subhanaka lahumma bihamdi ashhadu an ilaha illa ant